إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أيها الإخوة في الله السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله أقم تسود لوري ذلك ولكن الموقع في الإمام مالك رحمه الله تعالى وحدثني عن مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا توضأ أحدكم فليجعل في أنفه ماء ثم لينفر ومن استجمر فليبكر عبيد الله أبدأ ولكي ọ̀dọ̀ بارئ لكي láti مالك رحمه الله تعالى láti ọ̀dọ̀ Abu Zinaj láti ọ̀dọ̀ Al-A'raj láti ọ̀dọ̀ Abu Hurairah ọlọ́mbà kọwọ́ ayọ́nusí أن رسول الله صلى الله عليه وسلم قال أني أجيش يلوم أبا كيك يلوم أولولمكم أبا أصيفي إذا توضأ أحدكم téèyàn kan ní bá ṣe àlùwàlá falyaj'al fi anfihi ma'a kó fi omi sínú ثم لينفر لينا كي أفعمنا ستا ومن استجمر أن تبلو وكتا láti lè fi má ara rẹ̀ bóyá ó fi lòdì ni àbó fi nu nǹkan ọmọkùnrin rẹ̀ àbí nǹkan ọmọbìnrin rẹ̀ nígbà tí ó bá tún sáré pẹ̀lú ìkèrè ó ṣe lè ní ọ̀tún ó ṣe lè ní ọ̀tún tí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ojú kánà wípé ara alwala òun náà ni ìmọ̀ fi omi sí mú bákan náà ìmọ̀ fi omi yìí ìmọ̀ fi títà padà tabawunu alkur'an karim in ti ọlọ́mọba subhanahu wa ta'ala tó sọ fún wa òun pé إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق في بفلوكيو فاغسلوا وجوهكم ẹ̀fọ̀ ojú rí wà áìdíẹkùn ilẹ̀lmọ̀rọ̀ fíkì bákanáà ọwọ́ yí ẹ̀fọ̀ sọ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kò sọ wípé ká fi omi sí mú ṣùgbọ́n àlàyé anábọ̀wá muhammad sallallahu alayhi wa sallam ó jẹ́ ká mọ̀ wípé a máa ń fi omi sí mú bákan náà àátún síta padà ìfọ́ ọ̀ká tó fún sí omi sí mú àádùn ẹnu practical ó jẹ́ ká mọ̀ gẹ́gẹ́ bí àwọn nǹkan tí àwọn afá rẹ̀ máa ń ṣe lálàyé fún wa òun ni wípé ṣé ọ̀ràn yẹn òun ni kí á yọ ẹnu ni àbí kó kìí ṣe ọ̀ràn yẹn ṣé ọ̀ràn yẹn ni ká fi mú nígbà tí a bá ń ṣe àlùwàlá àbí kó kìí ṣe ọ̀ràn yẹn ní ọ̀dọ̀ àwọn jùmhur ulama ọ̀gọ̀rọ̀ àwọn afá wọ́n gbà pé kó kì í ṣe ọ̀ràn yẹn ní ká yọ ẹnu rẹ̀ wọ́n gbà pé kó kì í ṣe ọ̀ràn yẹn òun ni kí a fi mú nígbà tí a bá ń ṣe àlùwàlá wọ́n ní torí wípé aláwọ̀bá subhanahu wa ta'ala ò dárúkọ rẹ̀ nígbà tí ń sọ àwọn nǹkan tí ká ṣe ń bàtà fẹ́ ṣe àlùwàlá ṣíṣe tí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam wá ṣe wọ́n yẹn ó túmọ̀ sí pé sunna mustahaba ni sunna tí ó jẹ́ nǹkan tí a nífẹ̀ẹ́ sí kò ń ṣe sunna wajiba sunna tó jẹ́ ọ̀ràn yẹn ṣẹlẹ̀ yìí òun ibi tí jùmọ̀ àwọn afá tí wọ́n lọ contrary sí position ti al-imam ahmad tí wọ́n mú àwọn gbà pé ọ̀ràn yẹn ni torí wípé قال الله سبحانه وتعالى قل وانزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكروا ألمي أصى الذكر قال يا محمد صلى الله عليه وسلم لتبين نتوري كل ما شيء الله سواندوا محمد صلى الله عليه وسلم فسأل إخوة باشي الولاء nígbà tó dẹ̀ ń ṣe àlàyé a rí wípé ó yẹ ẹnu bákan náà òfin mi ṣèyí túmọ̀ sí wípé ara إذا قمت إلى الصلاة فاغسلوا وجوهكم tẹ́ẹ̀báti dé láti lọ kí o ẹ̀wẹ̀ ojú yín ara bá ṣe wẹjú wa ọ̀nà tá gbà wẹjú wa òun ni tí anábọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tó ṣe lálàyé fún wa eléyìí tí alimam Ahmad rahimahullahu ta'ala àti ọ̀rọ̀ tí ó tẹ̀wọ̀n lọ́dọ̀ àwọn Hanabila ṣùgbọ́n gẹ́gẹ́ bí sáńsọ pé jùmúr àwọn àfa alimamu Malik alimamu Shafi bákan Abu Hanifa àwọn gbà níbi àlùwàlá ṣíṣe kò kí ń ṣe ọ̀ràn yẹn ní kí ayò ẹnu bákan náà káfí mú ní ṣe ọ̀ràn yẹn torí pé ní tí ọlọ́wọ́ bá sọ ni pé fásitì ojú akó ẹ̀fọ́ wájú kò yí wájú ìtumọ̀ rẹ̀ ní máa yọ wájú kò bí ìfàánú wẹ̀yọ̀ ìdíyàn dà kọ ẹlòmíì ṣùgbọ́n mo ṣe ń wo ọmọ ìyá wa yìí fún wájú rẹ̀ ni mò ń wò so wájú ló dàpọ̀ ní èmi náà lọ ṣe kí ni mo mú wájú mi èmi náà dojú kọ òun náà pẹ̀lú ẹ̀ so ẹnu òsínú ẹ̀ ní yíyanu bẹ́ẹ̀ ni ìgbé ìhòmú mi láti fi hàn ṣùgbọ́n ní wájú lọ́lọ́wọ́ subhanahu wa ta'ala ní kí afọ́ torí náà ṣíṣe tí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tí ó fọ ẹnu nù bákan náà ó tún mú eléyìí sunna mustahaba yìí ẹni tí ò bá ṣe é ó ní alùwàlá lọ́dọ̀ jùmbó àwọn àfa bó ti jẹ́ pé èyí tó dá ọ̀rọ̀ kárí pé à ń ṣe é ní gbogbo ìgbà tí a bá ń ṣe àlùwàlá eléyìí òun ni tí ó dá àwọn náà gbà pé òun ni ṣíṣe ọ̀ranyàn ni wọ́n ní kò kì ṣe ṣùgbọ́n lóbi on the safe side kí ẹ̀rí pé tó bá ń ṣàlùwàlá òun ṣe é gbogbo ìgbà فنبوى محمد صلى الله عليه وسلم قل إذا توضأ أحدكم فينقل من يمشي الولاء فليجعل في أنفه ماء أفمسمه أمر إليه فليجعل في أنفه ماء أفمسمه والأصل في الأمر الوجوب wọ́n bá kọ́ wá láṣẹ nínú ṣẹ̀ríà ìpìlẹ̀ ní pé ọ̀ràn yẹn ni ní ìtò tẹ̀wọ̀n lọ́dọ̀ àwọn afá oní oṣù rẹ̀ fẹ́ ọ̀ràn yẹn ni sórí ìtún tó tẹ́ẹ̀sì pòsíṣọ̀n àwọn ànábílà wọ́n sọ pé ọ̀ràn yẹn ni ká ti omi sínú kí adẹ́f fún wa síta ọ̀ràn yẹn ni kí ayò ẹnu bákan náà kí omi tá a bá fi UNA àátú síta tó wípé eléyìí ọ̀ràn yẹn ní ká UNA ọ̀ràn yẹn ní ká fímú gẹ́gẹ́ bí àwọn anábìlà ṣe sọ. سكباني كو عشي نبوة محمد صلى الله عليه وسلم ونكي إذا توضأ أحدكم فليجعل في أنفه ماء كيف نباشل ولا كفر مسلم wàlíyàn ń pé ó ṣe kí ni tí ó fún án síta àwòtún màlíyàn pé ó fún án síta nínú rúwáyà mi tó mà nílẹ̀ tẹ́sì ó fún án síta so eléyìí gbogbo tẹ́sì kìí náà tó sọ pé ọ̀ràn ẹ̀ ni ṣùgbọ́n àwọn ọ̀tọ̀ wọn sọ pé amúrù yìí ìlẹ̀ tẹ̀síbáàbù ló ń ṣe ọ̀ràn ẹ̀yàn sòtòrí pé nígbà ní ìkọ̀rí náà ó máa ń jẹ́ ká tú amúrù nínú ṣẹ̀ríà ká tú sí ìsìnkú àbígbà ní ìsìnkú lápèjúwe ọlọ́run bá subhanahu wa ta'ala kálíbà kúrò ẹ̀sìn sọ̀láàtù tẹ̀ntẹ́ṣirò ti àrùjì tí wọ́n bá kí mú jùmọ̀ àtọ́ fọ́ntẹ́ṣirò fi àmúrò ẹ̀fọ́n táà kúrò ilẹ̀ ثم ترى سبحانه وتعالى كفك صوري وابتغوا من فضل الله اما وانو يلوم كنا باكر نمو جمعة تبع ليلة تلوسو ستقوى شلوم الله سبحانه وتعالى تقوى شلوم الله so amru bibai ele play ibaha ó túmọ̀ sí pé nǹkan tó wà fún mi so context nígbà míì ó máa dé ká mọ̀ pé àṣẹ pápá wá nínú ṣẹ̀ríà àṣẹ ẹ̀hún ṣe ọ̀ràn ẹ̀hún àṣẹ mustahabu ni àṣẹ pípé nǹkan yìí ó wà bùbá fún ẹgbẹ́ mi ta sọ èyí tó ga jù náà ní kárí tó gbogbo pàtà bá ń ṣàlùwàlá àwọn fíìmù bẹ́ẹ̀ ni àyù ẹ̀mù ni ká kàn má dúró lórí إذا قمت إلى الصلاة فاغسلوا وجوهكم قد أزيل فتبرئ أن يزيل فتبرئ بكنا ومن استجمر أن في أبلو الجمار كلا في الجمار من يعوان وكتاكيكي كي أبا فطاري أبا شيء نفسه ṣẹ̀rí àgbà wà láyé láti lè fi omi tábà ṣẹ̀rí àdẹ́gbà wà láyé láti lè fi àwọn òkúta kéékèèké láti lè fi tábà méjèèjì ní ṣẹ̀rí àgbà wà láyé èwo ló dájú àwọn míì sọ wípé ká lo òkúta kéékèèké yẹn ló dájú àbí ìtàn tó òkúta kéékèèké so lásìkò tá a wà yìí tíjú pépà jẹbi tọ́lẹ́tò yóò dúró sí ipò òkúta kéékèèké ẹ̀ sáwọn mímọ̀ àpá àgbàkọ̀ ń lóga jù kí ló dé wọ́n ní tá a bá lò ó a ní fi ọwọ́ wa kan ẹ̀gbin tó ń ṣe ìgbẹ́yẹn àbí tẹ̀ sàmì ìgbàkọ̀ ń lóga jù àwọn mímọ̀ ara ká lóni lóga jù kí ló lomi sọ kíkà lómi ló dájú wọ́n ní sáà bá lómi eré àbẹ̀yẹn yóò lè mọ́ tó ṣe pé orí pa ẹ̀gbìn yóò kúrò pátápátá mo sáà bá lómi àáfọwọ́ kan ẹ̀gbìn ṣùgbọ́n orí pa yẹn orí pa ẹ̀gbìn ní ààyè a mú kúrò yẹn yóò kúrò ṣùgbọ́n orípa àyẹn ò lè kúrò tọ́yọ́yọ́ léèjì náà dẹ̀bi ṣẹ̀ríà àpòlì anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe mọ̀sẹ̀ tó dẹ̀ fi òkúta tó fi ṣe ìmọ̀ra ó dẹ̀ ṣe mọ̀sẹ̀ tó lórí bó ti ẹ̀jẹ̀ pé ní àsìkò ọgbà yẹn ní Nàìjíríà wọn ló pọ̀ fún àwọn èèyàn láti máa lo bí òkúta láti lè máa fi ṣe ìmọ̀ra torí náà lára àwọn àkọ́ tí àwọn mímọ̀ ń kó sínú ọmọ ẹ̀yà òní tí tó bá rí tóyìn kan lo tọ́lẹ̀ tó tó fi ń lòdì ó ká kún kẹfì ni ẹ́ kí ló ká kún tàbára tó ń fi tọ́lẹ̀ tó lòdì kí la máa ń ṣe àmọ́ bú wọn ni wọ́n rà sí ẹ̀ka bú wọn torí pé tó ṣe ní èyí tí ó ń bẹ nínú ìṣẹ̀rí àwọn àná pàmọ́ òpé bí àwọn kìkìrì ní àwọn igbó òfin kamara wọn náà ń ṣerú nǹkan bẹ́ẹ̀ pọ́ ní mùsùlùmí ó ṣe mọ́ ọdún tọ́lẹ̀ tó ìlòdì wàrà òdìdí tọ́pìkì ni alìsìjìmáà ìlòjìmáà láti ìfì méjì níbi pé kí ni àwọn afá àwọn ìwò ló dáa ju owó ní kò dáa tó kejì ni wọ́n gbà pé méjì ló dáa ṣùgbọ́n wo ló dáa jù àwọn kan wọlé àwọn kan wọlé yìí àwọn kan ní tó dáa jù ní pé kí n bá tẹ̀lé pọ̀ máa ń méjèèjì á fi nǹkan yẹn mú ẹ̀gbìn yẹn kúrò láti kàn sáfà ẹ̀gbìn tí a kọ ọkàn lẹ́yìn aṣọ wa lórí ṣùgbọ́n ṣe text kan wá látọ̀dọ̀ anábìwọ̀ Muhammad sallallahu ká ṣe combination kò sí authentic text kò ṣe wípé ó wá látọ̀dọ̀ anábìwọ̀ Muhammad sallallahu alaihi wasallam lórí yẹn. Náà wọ́n láwọ̀ àlám èyí tó dáa jù ní ká lo omi torí pé ọlọ́wọ́n bá sọ̀rọ̀ nípa àwọn ará Yorùbá ó lè nù wá èkó ń bẹ ní ara wọn àwọn tó ṣe pété ní àwọn èèyàn tó ṣe pé ìṣe bóná hanyataba haru tí wọ́n nífẹ̀ẹ́ àti máa mara ṣèǹtàdẹ̀ máa ń ṣe orúkọ máa ń fi omi tábà ní ṣẹlẹ̀ ó ń ṣòpé eléyìí ló ti dàbí lọ torí pé ọlọ́wọ́n bá yan àwọn ará Yorùbá pẹ̀lú ẹ̀ tó ó dáa ju ká lu òkúta àbí ewé àbí tọ́lẹ́tù àti bẹ́ẹ̀ lọ dájúlọ ọkàn yìí pé kò dáa kó ṣe pé tá a bá ṣerú nǹkan bẹ́ẹ̀ ká lu bí egungun àmà kò dáa torí pé anábìwá Muhammad sallallahu alaihi wa sallam ó sọ fún àwọn sàábé pé kí ni zaadu ikhwanikum min jinn oúnjẹ àwọn ọmọ ẹ̀yà ń tán dárú jùlọ ní nígbà tí wọ́n bá lẹ́kọ̀ọ́ tó gbẹ́ yìí ní ha èsì bóúnjẹ yẹn jẹ́ fún ọ tó ní ká mọ̀ lu ikú yìí kí ni pé oúnjẹ àwọn ọmọ ẹ̀yà wa nínú àlùjẹ́ yìí so làwọn apá mi fi ṣe kìláàsì wípé anything tó bá jẹ́ nǹkan tí ó jẹ́ bí oúnjẹ tó bá kábínú yìí anything tó jẹ́ bí kíni bí oúnjẹ kò dáa ká fi lòdì torí pé nǹkan wéṣì yẹn nǹkan tí ó wúlò mo rò pé ó yé náà. Anábùwà ah, Muhammad sallallahu alaihi wa sallam ó ní ká ṣe ní wítírù kọ́ọ̀tù. Náà a lè nù lákọ̀ọ́kọ́ kó mọ̀ mọ̀ dáadáa tabanulẹ̀ kejì ó lè máa mọ̀ dáadáa táwọn máa fi nù ní ẹ̀kẹta oṣù mọ́gbọ́mọ́ sọ̀sọ́ nílẹ̀ nǹkan ṣe ní ọ̀tún jọ́rọ̀ yẹn ní àwọn míì kọ́rọ̀ yẹn ní ètò ká ṣe ní ọ̀tún tabanulẹ̀ mẹ́ta tí ò bá mọ́ ó túmọ̀ sí pé àákùnrin mùsùlùmí náà ní àátẹ̀lẹ̀ kẹrin bàtà tó wà lólẹ́lẹ̀ kẹrin ó ti di ibùn pẹ̀lú títí ànábì ó túmọ̀ sí àátẹ̀lẹ̀ karùn bó tẹ̀lé kó ti ná lórí ẹlẹ́kẹ̀ẹ́rin ṣùgbọ́n láti lò ti ṣe súnnà yẹn àpẹẹlẹ kàánú ẹ bá nu lẹ́ẹ̀ márùn tí ò mọ àpẹẹlẹ kẹfà fún láti lè tún ṣe mọ bàtà bá ti tẹ̀lé kẹfà fún òṣìṣẹ́ fún ìyàwó tí wà náà lè sọ àpẹẹlẹ kẹfà fún ṣùgbọ́n kókó ni wípé ká nu ẹ̀gbìn yẹn kúrò bẹ́ẹ̀ kò wá dúrà lè lè mú tó orí pa àyàn á sì orí pa àyàn abá ní orípa kò túmọ̀ sí pé nǹkan ìrẹ̀lẹ̀ là á máa rí ṣùgbọ́n bí wọ́n bá fọwọ́ kan gbogbo rẹ̀ á rí pé kí wọ́n ní ṣe kéré òun rẹ̀. wọ́n fẹ́ kó mi láàbò ní omi amú kúrò náà ọwọ́ tá a lò ní ọwọ́ lè mọ ọrùn nígbà díẹ̀ mẹ́rin gba pé ká fi ọwọ́ yẹn náà gbolẹ̀ ní ká fi ọṣẹ ọ so that òun yẹn á lè kúrò ní ọwọ́ wa ṣùgbọ́n kò sí ìta ṣe ní méjèèjì tí ò lọ. مني محفوظ عنه شريعة حديث فوق شريعة حديث فوق وحدثني عن مالك عن ابن شهاب عن ابي ادريس الخولاني عن ابي هريره ان رسول الله صلى الله عليه وسلم قال من توضا فليستنفر ومن استجمر pẹ̀lú yóò ṣe àbúkù rẹ̀ rà kọ́lọ́n bá yọ sí ó ní anábì wa muhammad sallallahu alaihi wa sallam sọ pé máa ń ta wọn bọ́ à ẹni wá sọ lọ́la sáyé fẹ́ǹfẹ́ kófin onísímú kófin sí àpàdà àní amúlù lélẹ̀ wọn amúlù ìfìlú àti ìṣòro ìpìlẹ̀ amúlù ẹni tó wájú eléyìí ní tí àwọn hanabila sọ̀rọ̀ lórí ìpìlẹ̀ amúlù tó wà bẹ́ẹ̀ ìlẹ̀ tẹ̀síbáàbù òun ṣe pé ọ̀ràn yẹn mustahabu kí ló mú ọtí ní mustahabu wọ́n ní torí pé kí ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní ìdàkó ṣe ìdàsọ́lá fọ́ọ̀tì ojú ọkùn ọlọ́wọ́ bó sọ pé ìdàkó ṣe ìdàsọ́lá ti fọ́tàmọ́tàmọ́dún ìsọ̀bẹ́ bẹ́ẹ̀ ni sọ pé fọ́tẹ̀ǹfìrú àwòkànfìrú ìsọ̀bẹ́ àwòkànfẹ́ǹṣìkù ọ̀tẹ̀ǹfìrú ìgbàlọ́wọ́ bá sọ pé fọ́tìrú ojú ọkùn then àlàyé rẹ̀ òun náà nípa ti ṣe lálàyé sẹ́yìn ètò àwọn ànábìlà gbà pé ara wájú òun ni imú àti ẹnu wa bákan náà ó kílẹ̀ ní ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ màá ọ̀lá fàyè sáńsì tó amúnú àgbè lórí ìdí kọ́rin àwọn tó ń ní ìsìn ó dáa jùlọ wàláwà oníkàlọ̀ pẹ̀lú mọ́sàbà wọn. Hanabila wọ́n máa ń tẹ́júmọ́ra pẹ̀lú òkè ẹni tó bá fi òkúta àbí nǹkan tó dàbí òkúta tó fi sábà tó fi nùgé yá ó fi nùgé gbà tí ó tọ̀ àbí gbà tó ṣe ìgbọ̀nsẹ̀ pẹ̀lú òkè ó ṣe é ní wípé قال يحيى يحيى صديقي أن يحيى ها كان يحيى في وسط حدثني بالله حدثني حدثني قال انتم حدثني عبيد الله عبيد الله وما ثاني وما يحيى عبيد الله بن يحيى الليثي فهو له ما يحيى بن صفيت حتى بن مالك يحيى بن يحيى الليثي لا رومته إمام مالك رحمه الله تعالى سموه طيب إمام مالك من تعاقم أنهما قتله sẹ́ni tó ń kọ́ kalẹ̀ yóò pẹ́ kí ni àbdáṣà ní Malik òṣèké ọ̀dọ̀ Malik ló ń wó ti gbé kíkọ́ kalẹ̀ Malik aṣọ ni tí òun náà gba ẹni tí yẹn náà gba lọ́dọ̀ rẹ̀ á dárúkọ yẹn náà so ẹni tó ń kọ́ kàrẹ́ ọlọ́ Malik òun náà ní kí ni àdáfẹ́ ní Malik so ọmọ Yahya bin Yahya al-Laythi tó ṣe òbéèrè láì bin Yahya òun náà ní àdáfẹ́ ní àti bàbá òun ó sọ fún un so ní kọ́ọ̀lá Yahya Yahya kò tó sẹ́mi ètò Malika káló kò tó kọ́ọ̀lá káló kò tó kọ́ọ̀lá òbéèrè láì. قال يحيى أن يحيى خباري تشا قاري بكنا قال يحيى يحيى قصير سمعت مالكا قبة مالك يقول تنتقيت الرجل نفا ọkùnrin kan àbẹ́yìn kan yàtà máa bẹ mábì yàtà máa bẹ تلفن من غرفة واحدة تشك الغرفة تلفن في مولي ففي اسمه كان يوجد يرينون به يرسمون به إنه لا بأس بذلك ها يحيى من فتنه لا بأس بذلك سنك تبرون به ṣẹlẹ́bí nǹkan tí àṣírà ìfún àtẹ́lẹ̀ náà a lè bo ayọ̀nù ló ń bẹ omi tó ṣókù àáfi sínú àáfi pípa padà ṣíkí a lè ṣe báyà tó kù sí nǹkan tí ó burú ń bẹ so yáyá olùgbọ́ tí máa lè fi sọ pé kìíní láàbà sàlẹ̀dá lè kù sí nǹkan tó burú ń tó wá dẹ́wọ̀ wá ní a lè bu omi káyọ̀ ẹnu tó kìíní àtúgbò omi ní ilé àtúyẹnu àtúgbò omi ní ayẹnu abomi afimu abomi afimu abomi afimu àlìṣirẹ ṣe pẹ́ẹ́sì àti àtọ̀pẹ́ẹ́tì rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́rẹ̀ wà ní alẹ́ combine wíwẹ̀ ẹnu àti fífínú papọ̀ nílẹ̀ lárúfà ẹ̀ọ̀kan níbi kí ni lárúfà ẹ̀ọ̀kan yẹn tàbá fẹ́ ṣe é ní ẹ̀mẹ́ta o gbogbo ajẹ́ kí ni ẹ̀kúnwọ́ mẹ́ta ẹ̀kúnwọ́ mọ̀ ọ̀kan àfihàn ẹnu àfihàn yóò jẹ́ tàlàfù garafa ẹ̀kún mẹ́ta ó lè jẹ́ kíní ó lè jẹ́ sítò garafa ẹ̀kún mẹ́fà ẹ̀kún mẹ́ta fún ìlú ẹ̀rọ ẹ̀kún mẹ́ta fún ṣinṣinmi mọ̀rùpé òye وحدثني عن مالك أنه بلغه bákan náà ó tún sọ fún mi àti bàbá mi sọ fún mi عن مالك látọ̀dọ̀ مالك أنه بلغه wípé ó gbọ́dọ̀ máàlìkì láti máàlìkì ò sọ ẹni tí ó sọ fún anna abdulrahman bin abubakar pé abdulrahman ọmọ abubakar kọ dákàlà àlà aisha ó wọlé lọ bá aisha رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم يوانا ومحمد صلى الله عليه وسلم قالوا قلوا زوج يدي الأربع ولو قصر ولو في كوريتش kálù fún ọkùnrin àtòbìnrin so wọ́n sọ pé lágbájá zawju lágbájá ni Fatima zawju àlejò ha ó wà after because pé Fatima zawjatu àlejò àlejò zawju Fatima so zawj ó túmọ̀ sí pé kí ni ẹnì kejì wọ́n máa ní sáwùjì àti nǹkan tí ó wà pẹ̀lú nǹkan wọ́n máa sọ pé nǹkan ní fún mùsáwùjì mùsáwùjì látara kí ni ìsáwàjọ dáàbì mẹ́ta ló wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ bọ̀ wọ́n sọ ìdá ìsáwàjà wọ́n wá sọ ìdí ní ìsáwàjà ó wà bí mùsáwùjì wọ́n máa ní nǹkan wà àti nǹkan yẹn dúwàjì kò ń ṣe nǹkan tí ó jẹ́ kí ni single ṣe nǹkan tó jẹ́ dual àwọn ni mustawij ní nǹkan yẹn so ìyẹn nípa lóga nìyẹn so anna dakala فدخل على عائشة زوج النبي صلى الله عليه وسلم هو لدى عائشة جوانب محمد صلى الله عليه وسلم يوم مات سعد بن أبو وقاص نجد صعب أما أبو وقاص ha tí ó jáde láyé tọ́dá àdíwọ̀dú ìlú ó wá pèpè fún wàdú aṣọ àlàyé tó ń bẹ lórí ọ̀rọ̀ wàdú àti wùdú wùdú òun ni káṣá lọ́la wàdú omi tàà tó fi ṣẹlẹ̀ ọ̀la afọ alákòjú ebi tòhú òun ni ìmára tọ̀hú òun ni omi tí a fi mara àìbẹ̀kọ̀ بقنا سعود وني كان فين كاسيمو فعود وني سوان كاسيمو سحور وني كان جتاري فحور وني كون جاء فاري فطور ونجا عدو نجا عرو فطور ونجا كون نجا عرو سبعين فإني سميت رسول الله صلى الله عليه وسلم يقول ويل بالأعقاب من النار ويل للأعقاب من النار عائشة رضي الله عنها أصف عبد الرحمن إذ أفضل أفضل الفضوء في الولاة هذا tàbí kan ní ẹkùn nìkan ní ara rẹ̀ bí kó nìkan ìbáwù ìdúró wọ́n lè tún sọ́nà méjì ìtumọ̀ kan òun ni pé àwọn omi tó yẹ kó nìkan lára wa kájú kó kan ìtumọ̀ kan nìyẹn ìyẹn ni yóò jẹ wájú ẹ̀sìn báwo ni òdu ó lè túmọ̀ sí wípé èyí tá a máa fi ṣe lẹ́yọ kọ̀ọ̀kan ká ṣe é ní méjì ká ṣe é ní mẹ́ta ẹ̀sìn kan oríkèéríkè àlùwàlá tán ká ṣe ní ẹyọ kọ̀ọ̀kan ṣùgbọ́n ó dáa ká ṣe méjì méjì ó dáa ká ṣe ní mẹ́ta mẹ́ta tí yẹn bá ṣe ní mẹ́ta mẹ́ta àá sọ pé kí ni ọ̀dọ̀ àtúbáwá ìpolówó ó ti ṣàlùwàlá ní ẹ̀kúnrẹ́rẹ́ bákan náà tó ṣe ibi tó yẹ kó ṣe tí ibi tó yẹ kó mi kàn á lóun náà kọjú asbọ̀gàn odò so èwo ló ń sọ nígbà yìí asbọ̀gàn odò that is ẹ make sure pé ẹ ṣe àlùwàlá kẹ́ẹ̀dẹ́ kó mi kan bí tó yẹ kó kàn torí wípé ànábì Muhammad sallallahu alaihi wa sallam sọ wípé wáyé ní ìlà àfáà ìnàdà èdè kó máa bá àwọn àkọ́ kí là ń pè ní àkọ́ kí là ń pè ní àkọ́ náà jìjísẹ̀ àbí ẹ̀yìn ẹ̀sẹ̀ ápì oníbi tí ó wú níbi ẹ̀yìn ẹ̀sẹ̀ wa yẹn èyí tó wú yẹn òun wọn pè so why do we àkọ́ọ̀ èdè kó mọ bá tún àwọn àkọ́ọ̀ nínú náà so ló fi jẹ́ wípé a gbọ́dọ̀ ṣàlùwàlá wa dáadáa burúkú plẹ̀ a gbọ́dọ̀ ṣe àlùwàlá wa ẹ̀ṣù dáadáa so eléyìí ó ń sọ fún wa pé ìpìlẹ̀ oníkẹ́ a gbọ́dọ̀ kó ẹsẹ̀ wa ṣùgbọ́n tó bá ti ṣe àlùwàlá tẹ́lẹ̀ ó ti ṣe àlùwàlá tẹ́lẹ̀ ó wá wọ sọ́ọ̀sì ìgbàláyé wà fún láti fọwọ́ pa sọ́ọ̀sì yẹn èyí tẹ́ ìgbọ́ sọ́ọ̀sì yẹn tí ó wà fún ẹsẹ̀ yẹn pọ̀ kò ní jù àti tó bá ṣe pé kí ni ó àsìkò tó yẹ kí ó lò ó dá ó ti pé bí ara lé ní nísìn ó ti lo kí náà pè 24 hours tó ẹ parí ìrìn àjò ní ó ti lo 72 hours so ìgbà yẹn yóò bọ̀ àbí jànáàbà ṣẹlẹ̀ sí yóò bọ̀ yóò lọ wẹ̀ yóò tún àlùwàlá mi ṣe ṣùgbọ́n ká ní pé àlùwàlá yẹn já lásán ni pé yóò tọ̀ ó fún sáré àká ó ṣègbọ̀nsẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yóò tún àlùwàlá ṣe ṣùgbọ́n tó bá débi pé kí ó fọ ẹsẹ̀ yóò kọ̀ wáìpù lórí ẹsẹ̀ yẹn ni lórí sọ́ọ̀sì rẹ̀ kò ní di ké ṣe lẹ́yìn àǹfààní tí ẹ̀sìn fún wa ní. Nam a gbọ́dọ̀ máa ṣe kí á pé bọ́t wọ́n ní wáyé ìlà àkáàbù nàìjíríà ipe ìdòkó máa bá wọn jìgísẹ̀ àbí ẹ̀yìn ẹsẹ̀ kó máa bá nínú mẹ́rin ipe ìdòkó máa bá wọn ẹ̀yìn ẹsẹ̀ nínú náà. Tó ẹni tó wọ sọ́ọ̀sì ni kò fẹ́ fẹ́rẹ̀ ká má ti sọ pé kí ni ẹ̀yìn ẹ̀sìn tó fi yẹn ṣe á ní wọ́n fọ́pọ́lọ́ sọ̀rọ̀ nígbà tá a bá ti rí tẹ̀ lọ́pọ̀lọpọ̀ ní sọ nìyẹn wọ́n á rí tẹ́kìtì tó clear wọ́n máa fi ọpọlọ wọ́n máa fi gbá tẹ́kìtì yẹn ó pọ̀ àwọn tó ṣe pé ráàyè ń tẹ́wà wọn lò kìá fọ́ra tuntun lo kìá lé lórí tẹ́kì ti yẹn díẹ̀ sọ́dọ̀ tàbá ti rí tẹ́kì ní gbogbo tó máa ń jẹ lórí wa ni à ń gbogbo tẹ́kì lábìlì eléyìí ìlànà àwọn ahàlù sọ́nà ti ọ̀jẹ̀ máa olùgbé pé àwọn tó wà fi sọ ọ́ كانوا يكثرون من الرد على آل الرأي ومن يرد torí pé àwọn àrùrá ìlú wọ́n wí kì í lè tẹ́kì wọ́n wí kì í lè tẹ́kì ni wọ́n àfi bẹ́ẹ̀ ní àdéhùn lọ́wọ́ wọ́n àlẹ́rìí lọ́wọ́ wọ́n wí kì í lè tẹ́kì nígbàbà máa ń lò náà ní kí ráì tẹ́kì díẹ̀ náà mọ́ àwọn akọ̀kọ̀lọ̀ gbé yòókù máa ṣe ìyáàsù wọ́n lè máa ń já sí kóòtù lọ́pọ̀lọpọ̀ àwọn ẹni ìṣíwájú wọn fi ń ṣe rọ́ọ̀dù tí wọ́n jọ so àáfọ̀ ìṣẹ̀yìn kábà wọ sọ́ọ̀tù kábà wọ sọ́ọ̀tù àápọ̀ ọ̀fà sọ́ọ̀tù yẹn pẹ̀lú mọ́jẹ̀mú tó ṣe pé kí àti lálùwà látẹ́lẹ̀ o pẹ̀lú mọ́jẹ̀mú pé àmì jẹ́rẹ́bà lẹ́yìn àti àwọn sọ́ọ̀tù yẹn pẹ̀lú mọ́jẹ̀mú pé àsìkò tó yẹ kí àpọ̀ ọ̀fà sọ́ọ̀tù yẹn ò tí ì gbé náà rò pé وحدثني عن مالك عن يحيى بن محمد بن أحلى عن عثمان بن عبد الرحمن أن أباه حدثه أنه سمع عمر بن الخطاب يتوضأ بالماء بما تحت إزاره عثمان وما عبد الرحمن قل باباه عبد الرحمن وصفوه في قوة عمر ها أنه سمع عمر يتوضأ قوة عمر إن شاء الله لا كثير أمور عمر توجه tó ń ṣe àlùwàlá lè máa ń pẹ̀lú orí pàtàkì báàrí ní abẹ́ kí ni abẹ́ ìró rẹ̀ tó lè tẹ́ tó àbí òní tẹ́ òun rí òun gbọ́ ọmọ tó ń ṣàlùwàlá ẹ́ òun gbọ́ ọmọ rẹ̀ tó ń ṣàlùwàlá lábẹ́ ìró rẹ̀ ẹgbẹ́ fẹ́ láti sọ fún ọ ní pé òun rí ọmọ rẹ̀ orin kábà pẹ̀lú mi àwọn onímọ̀ gbogbo ní orí tábà tó ti lé kápọ̀ nǹkan kúrò ní wọ́n pè ní kiri ojú náà wọn ló mọ̀ tó jẹ́ pé ìmáàmù Malik rahimahullahu ta'ala nígbà tí wọ́n tú àdìsí àtìláì bin Umar tó sọ ìpàdé tó ń kírun tí ẹ̀jẹ̀ wá jáde mú rẹ̀ wá lẹ́nu yóò jáde àbí àbẹ̀láì bin Umar yóò jáde yóò wá lọ ṣàlùwàlá jésù yóò wá padà wá mọ lórí ìròyìn ọ̀làmì ẹ̀tẹ̀kálà lẹ́ni sọ̀rọ̀ yóò lọ ṣàlùwàlá yóò mọ lórí ìròyìn ọ̀làmì ẹ̀tẹ̀kálà sọ àwọn màlìkíyà wọn kí àtàwà tọwò tó ọmọ ẹ̀ títí kí ìyáta náà tọ́ ẹ̀tí tí ó kílé náà rẹ̀ tó bá ti wá kílé ní múlẹ̀ ni yóò padà sí ìrò tó kí ọ̀làmì ẹ̀tẹ̀kálà kò sọ̀rọ̀ nígbà tí ó ti sọ̀rọ̀ ẹ̀ ní ìlú òṣèkí ni ìbàjẹ́ mo rò pé ó kílẹ̀ whereas àwọn hànàfíà àwọn alò kérésìlọ́dọ̀ wọn tẹ́jẹ̀ bá jáde nínú yìí alò alẹ́ ni ẹ ti bàjẹ́ tí wọ́n gbà tí ní o márùn ní tí ó lọ fún alò aláṣẹ àwọn ti lálò aláṣẹ àti tó lọ fún alò aláṣẹ nítorí pé kí ni alò aláṣẹ ti bàjẹ́ pé tẹ́jẹ̀ jáde ní imú rẹ̀ ní so ó wá padà sí bí irun yẹn ó wá ṣe kí ni bá ní alẹ́ máa kọ́ sọ́là ó mọ lórí pé ti fi tẹ́lẹ̀ àwọn fàyọ̀ ń bẹ̀rẹ̀ pé ẹni tí àlùwàlá rẹ̀ bá já lórí ìlú ó ti kíra kàtẹ́tẹ́lẹ̀ àbí ráka méjì àlùwàlá ẹ̀ wá já yóò lọ tún àlùwàlá ṣe tó bá ṣe tó bá dé yóò ṣe continuation lórí ìṣọ̀wọ́n lo afárò àpẹlẹ́rì ọ̀nà láti lè fi kún àwọn àfárò nìkan lónìí ṣùgbọ́n ìmúra àwọn afá àwọn àfàmọ́ pèsè àwọn àfihàn mo kí fún wọn òun pé ẹni tí àlùwàlá rẹ bá ti já òun ẹ̀sìn bàjẹ́ náà ni yóò lọ ṣọlọ́lá onímọ̀ lórí torí wípé àwọn nìyí kẹ́jẹ jáde bí mú yẹn kó ọ̀rọ̀ jáde mú kékeré tó wọn ká fún lára àwọn àwọn akọ̀lù kúrò so definitely àlùwàlá ibi wọn rò ṣókè ni mo bàjẹ́ mo rò pé ẹgẹ́ ti ìgbọ́n àtàwọn sọ yẹn aláwọn ìdí àtúnṣe ti ní ìgbà náà so ìyẹn báyìí so ó ní bàbá òun tí ó ń ṣe abdulrahman sẹ́mi umar ibn al-khattab يتوضأ بالماء بماء تحت النار عمر ان شاء الله لا تلوم لكن ممكن يا دير تلوم ẹ bí n ta rẹ sọ fún alẹ kan méjèèjì náà ló kọrẹ tí taba ló kuta fi taba ó tàbá lómi náà ò lọ owó ló ga jù àníkà lómi ló ga jù torí pé ọlọ́wọ́n bá ròyìn àwọn ará kùbá ìpè ọmọ mara kékeré ìpè ọmọ mara ìṣègbóná àyè àtàkọ àtàrò ọlọ́wọ́n bá ròyìn wọn dáadáa kí lẹ́yìn tó máa ń ṣe wọn náà máa ń fomi sábà lọ́dọ̀ wọn máa ń fomi sábà wọ́n rà nǹkan tó òun ni kí àwọn èèyàn máa lo òkúta láti lè fi ṣe ìmára kọ́nà yáyà ìyára ìyáyà àlẹ́fì oníṣẹ́ ìlà máàlì wọ́n lè lọ máàlì àwọn olùdó tàwọ̀ bọ́à وجهه قبل أن يتمضمض وكقف وجنة كتو شكيني kó tóbi ẹnu ṣàpẹta bá ṣe lábẹ́ ṣàlù àlàkílà ṣe àkọ́kọ́ fọ ọwọ́ wa méjèèjì débi ọrùn ọwọ́ àìrẹ́kọ́ ṣòkà bá ṣe yẹn tán àábò omi sí ẹnu lẹ́yìn àáfimú àìrẹ́kọ́ àwọn àpòjú sọ́ọ́bì lọ́mọ ọmọ ẹlìkì pẹ̀lú pé òun gbà tó bẹ̀rẹ̀ ojú kọ́kọ́ pọ̀ òfò ẹnu kí ni nǹkan tí ó ṣe أو غسل ذراعيه قبل أن يغسل وجهه àdínbà tí ó ń ṣàlùwàlá lọ èyí tí èkó fọjú náà ó kọ́kọ́ fọ ọwọ́ méjèèjì débi ìfúnpá kí ni lóyìn bí ó ṣe wọ́n bẹ́ẹ̀ lọ́wọ́ ìmáàmù Malik rahimahullah ta'ala فقال إمام مالك في أما الذي غسل وجهه قبل أن يتمضمض أريتي أفجر tó bọ́ ojú rẹ̀ ṣíwájú kó tó rí ẹnu fáìlì yóò má lè méjì fáìlì yóò má lè méjì kó rí ẹnu méjèèjì náà lálẹ́ àmájú máa bọ̀ àti májú máa bọ̀ ìtumọ̀ kan náà lójú ìkan fa àlálá ìkejì àfa àlálá méjì kó rí ẹnu ẹnu wọ̀lá yóò rọ́pùlà wọ́jú kò ní tún ojú fọ́ kò ní tún ojú fọ́ sáńdé wọ́n á mọ̀ lẹ́rù ìdásàdà bíra ẹ̀yìn ẹ̀rí tó ń fọ ọwọ́ méjèèjì bébè ìgúnpá rọ́pùlà wọ́jú síwájú kó tó fọ ojú fàníyẹ́pẹ̀ wọ́jú àwọn kó padà lọ fọ ojú tí ó ti fọ̀ yẹn tó ń mọ̀ lè yóò èjì rọ́pùlà bí i àìsí kó wá lọ tún ọwọ́ rẹ̀ méjèèjì fọ̀ bíbi ìgúnpá hátà yẹkùnà rọ́pùlù húnmá bá àdáwọ́jì so that fífọ̀ apá méjèèjì yóò máa wá lẹ́yìn ìgbà tí ó ti fọ̀ ojú rẹ̀ ìgbà kánà bá kẹfì mẹ́káánì tó bá ṣe pé yẹn ni ó láyé rẹ̀ àwọn òbí àgbà ti dáyé àti kò tí ì fẹ́ àti kò tí ì ṣe kí ni kò tí ì fẹ́. wọ́n ẹ má gbàgbé aṣọ fún wa pé káyọ ẹnu nù súnà mùsàhábà ni lọ́dọ̀ ta ni lọ́dọ̀ jùmù including Imam Malik rahimahullahu ta'ala including Imam Malik Imam Shafi lọ́dọ̀ wọn ni yíyọ ẹnu nù fífi omi tàbí ń ṣàlùwàlá mustahab sunna mustahabba ni ṣe àrí ṣùgbọ́n lọ́rẹ̀ mọ́ Muhammad sunna wájibà sunna wájibà so yìí wọ́n rí lọ́dọ̀ a sunna mustahabba ni so ní ti ẹgbẹ́ ṣàlùwàlá wà lọ fọ ojú ẹ̀ náà ó wọn lọ́tún lóhùn mọ̀ sí ìlú ẹnu yìí Imam Malik ní kó yọ ẹnu kó máa continue tó bá ti yọ ẹnu ẹnu tán yóò bọ́ síbò yóò bọ́ síbi apá rẹ̀ ló fọ apá ṣé lẹ́yìn tàbá yọ ẹnu ṣàpàlẹ̀ ẹ̀kọ́ tẹ̀lé rárá ẹ̀rẹ́tẹ̀ wọ́n mọ́ Malik ní kó wọ́n wọlé kó lọ fọ apá ẹ̀mù torí wípé ní tó ṣe yẹn ní súnná ní súnná ní àti wípé gbàtọ́lọ́wọ́ bá ń sọ ní ìdàkúntùm ìlàsọ̀láti fọ́sílù ojú akò wọ àìdí ẹkùn ìlàlmàrọ̀ títù sọ́lọ́wọ́ dárúkọ ẹnu mẹ́ẹ̀ so ìtàwọn wọ́n ni pẹ́kẹ̀ sí ìyẹn ṣì lọ ní ìrùpẹ́ bẹ́ẹ̀ tẹ̀rẹ̀tì ìyẹn ṣì lọ so that is all for you lẹ́lọ́dẹ̀ fọ́kí ọwọ́ so ẹnu tó wá in between yẹn kò kò ṣọ̀rọ̀ yẹn lẹ́yìn bá fún lọ pẹ̀lú argument àwọn tó sọ pé ẹnu ní ara ojú náà ni so wọ́n wò pé kò tí kúrò mẹ́ ojú àpò àìdí àpò náà ṣe ẹgẹ́sẹ̀ ṣùgbọ́n ìmọ̀ Malik rahimahullah ta'ala wọ́n ń pàṣẹ pé kí ni ó fọ ọwọ́ ó tó fọ ojú tó bá fojú yẹn tán kó tún lọ tún ọwọ́ fọ láti lè ṣe mura'atu tartib kó lè bá tẹ̀ tó ń tọ́lọ́ ọba sọ ni pé ojú akún àìdí ẹkùn ṣùgbọ́n yẹn tún bá jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ní o ní ààyè yẹn فربما الإمام مالك رحمه الله تعالى الترتيب ليس بواجب tẹ̀rẹ̀tìbù ni níbi ìgbà gáàpù àgọ́ ìrùdú tàbánfọ́ àwọn oríkèríkè alùwàlá tó jọ ẹ̀yẹ́ ni الترتيب ليس بواجب طلب فرقك له كنت واجب بين الذبح والحنفية كنت واجب شمالة الإمام أحمد هي الزواج الواجب ستنين bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe àfi wà ní àtẹ̀kì kìkì náà kó tó tẹ̀lé ra wọn. so ní tẹ̀wáńṣà lùwàlá lọ́dọ̀ àwọn màlìkíyà ní kò ha tẹ̀wáńṣà lùwàlá lọ́dọ̀ àwọn màlìkíyà wọ́n kọ́ fọ ẹkọ́kọ́ fọwọ́ yẹn ṣọ̀wá fojú lẹ́yìn ẹ̀dẹ̀ wọ́n gbà pé alọ́lá ń lálàáfíà alọ́lá ń ṣe kí lọ sún ẹsẹ̀ náà kẹ́ tó wá bọ apá wọ́n gbà pé kí alùwàlá lálàáfíà ní ìṣe onílẹ̀ ní mọ́tà àbí wọn ni kí pé àtẹ̀rtíìbù lè sá ìwàlì tẹ̀rtíìbù ń ṣe wájú bì tẹ̀rtíìbù ń ṣe wájú bì kí lọ́pọ̀ onígbé ọba wa subhanahu wa ta'ala sọ pé يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم وأرجلكم أيوة lọ́dọ̀ wọn oní náhùn kan máa ń sọ̀rọ̀ nǹkan láti fi ìlú àtẹ̀rìkì ìlú kò túmọ̀ sí pé nǹkan ẹ̀yìn kò tó bẹ̀rẹ̀ tí máa ń já azẹ́ìlú wà ámùrù já azẹ́ìlú wà ámùrù déédé àti dánílé àti àmù tálùkọ́ wá dé nínú àmì méjèèjì níbi tí mo sọ ẹ̀ tìrìkì tó lábẹ́ wá sọ pé já àzẹ́yìndún wà ámúrú kò sọ fún yí pé déètì ló kọ́kọ́ dé kò lè sọ fún yí pé ámúrú ló kọ́kọ́ dé wáwù tó lò yẹn kò túmọ̀ sí pé déètì ló kọ́kọ́ dé kò túmọ̀ sí pé kéde ámúrú ló kọ́ dé kò ṣùgbọ́n tó bá sọ pé já àzẹ́yìndún fa ámúrú àbí já àzẹ́yìndún súnmọ́ ámúrú yẹn ti ṣó pé déètì ló kọ́kọ́ dé kékeré páàkì mo yẹn túmọ̀ sí pé béèlì ló kọ́kọ́ dé ẹ̀tí máa tún wọ́n ní túmọ̀ ìfọ́ àkójọ ẹ̀fún pẹ́ díẹ̀ kí àmúrù tó dé so àwọn màlìkíyà ni wọ́n á ti tún yẹ pé wọ́n wù ú kò túmọ̀ sí thirteen so jẹ́ pé pàtó wọn bá sọ pé ọ̀rẹ́ rẹ ifá ìnínú fíìkà wọ̀rọ̀ kìrúkà ilá lẹ́yìn إني متوفيك ورافعك إلي كم اسمها معك أبي ورافعك إلي معك جل صدري àwọn tí wọ́n fi kọ́ níbi ìsátikú wọ́n ni ọlọ́wọ́ máa ń ní mùtẹ̀wà fííká lọ́rọ̀ tí ó kẹ ilẹ̀ yẹ ìgbé máa pẹ́ tí máa pẹ́ sọ́mà àwọn fáwọn wọ́n tó wọ́n bẹ̀ẹ́ ní láti fi rìsẹ̀rì rọ́ọ̀tù orúkọ ìláyà tọ́nà bá sọ fún àgbé ẹ sókè dẹ́n ó so ilé ìtọ́wà fi kọ̀ rọ́ọ̀tù orúkọ ìlú kò túmọ̀ sí pé àwa fi gbígbẹ̀mí rẹ̀ ló kọ̀kọ́ ṣẹlẹ̀ torí pé wọ́n ò náà so yẹn tá a bá sọ pé ìtumọ̀ tàwa fáńdà ẹ̀gbẹ̀gbẹ̀ ni pé ó gbẹ̀mí ẹ̀ wọ́n àtàwà fáwọn mọ́túnmọ́ sí pé kí ó gbẹ̀mí ẹ̀yìn torí pé ó tún ní túmọ̀ míì náà àwa fá aláhùn yẹn tàwa fún àǹfùsá ìnàmótíà wẹ̀lẹ́tì lọ́tẹ́mùtì sí mọ̀nàmìhà ọlọ́wọ́ ọba nígbẹ̀mí nígbà tó bá ti kú òun ló tàwa fá èyí tí ó tí ì kú náà lójú oru ó lo gbọ́dọ̀ tàwa fá méjèèjì ẹni tó kù lóhun olùtàwa ọlọ́run tàwa fá ẹ̀ náà ẹni tó dẹ̀gbẹ̀ ní ẹ̀ kúrò láyé olùtàwáfà fúnà ṣe ní mùtàwáfíìkà dàbí màá kùn ẹ̀ lóru wọ́rọ́ fún ìrùkẹ́ ilẹ̀ ilẹ̀ tọmọtò jọ́ọ̀lù tún pé kí ìdí mùtàwáfíìkà dàbí màá gbà pé lọ́wọ́ rẹ̀ ṣótẹ́ǹtì àti àsìkò tó yẹ kó lù mo rò pé ó kílẹ̀ ṣùgbọ́n tọ́fẹ́ mi bẹ̀rẹ̀ bẹ́ni pé bàbá tiẹ̀ tún nítàwáfà wípé ó gbà nìyí rẹ̀ ní ti ikú so kò ń ṣe evidence náà fún sọpá nẹ́bí yìí sáti kú kò ń ṣe evidence torí pé ìtawà fi kàwàrọ̀ fi rúkà wà òní olùdúrẹ̀ so alimami malik rahimahullah ta'ala so wọ́n kàn sọ wípé ẹni yẹn tó bá lè ṣe tàbí kó tètè ṣe yẹn tí ó bá jẹ́ kó ṣì ní ayò yẹn kó lè ṣe mùràátù tẹ̀tíìbì yẹn ni mùrùkókẹ́ fárùkù lélẹ̀ fárùkù lélẹ̀ kó lè ṣe mùràátù pé kó wá ṣùgbọ́n tó wáyé pé lẹ́tà ló padà rántí mi sí pé ní ìwà fún apá ní ṣe ní ìfọ apá yóò ti pẹ́ díẹ̀ ló rántí pé mo kọ apá yóò ṣe kéde kí ni ó ṣe ó fọ apá ló fọ̀pá ẹ̀ ló kúrò jẹ́ ṣe léyìí àwọn ní ọ̀rọ̀ ترتيب قال يحيى وقيل مالك عن رجل الناس أن يتمضمض يحيى بن يحيى الليثي قلنا به مالك نقوى قنزيكي يقبل أن يتمضمض لكي يوينون ويستنفر لكي يومسيم حتى صلى كيكيو قال ليس عليه أن يعيد الطلاق الذي كلهم يقرأ فليمذنب ويستنفر ما يستقبل لكن طبعا ما في دبشة الولاء شكين كو ينون كو كو شيء إن كان يريد أن يصلي طبعا كيوم إن كان يريد àyìn ìsọ̀lẹ̀ tó bá fẹ́ kírù náà ìṣù bí ìṣù àlùwàlá àti sọ̀rọ̀ pẹ̀lẹ́ nẹ́kẹ̀lẹ́ òun ni kí interruption long interruption ni kí ó mọ́ máa bẹ láàrin àwọn gospel àbọ̀ ìdúdú kí interruption kó máa wà pàtí kó máa interrupted nísìnyí mo ṣe mo fojú wọ́n balaga sọ̀rọ̀ gbó wá ní ọ̀rọ̀ business yẹn kan kọmọ ojúfojú o àwa sọ̀rọ̀ bí five minutes wọ́n á fẹ́ padà ó ti rí fún ibẹ̀ ẹni sì wọ́n á ní ìṣe mọ̀wàlá àti kò wá in succession nǹkan yẹn o tẹ̀léra wọn gap wà so gap yẹn dẹ̀ ní yóò jẹ́ kí àgọ́ òdòdó yóò jẹ́ kí kíni kó jáfa látara káàpù tó wà ní. so lọ́dọ̀ àwọn àbá mi àwọn gbà pé àbá òdòdó kò gbọdọ̀ sí gáàpù bẹ́ẹ̀ tí gáàpù bá wà bẹ́ẹ̀ ni ṣé kí àlọ́lá yẹn ti bàjẹ́ ṣe lé ìgbẹ́ lọ́dọ̀ àwọn àmàdúrà bẹ́ẹ̀ àwọn tani àwọn àmàdúrà mọ́ lọ́dọ̀ àwọn màlìkíyà náà ó wà bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ṣàfihìyà hànàfíyà àwọn òrí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n lè ló tẹ́wọ̀n ṣù àwọn tó sọ wípé kò kí ń ṣe ọ̀ràn yẹn yẹn ló tẹ́wọ̀n òun ni pé Abdullahi bin Umar radiyallahu anhu ó ti ṣàlùwàlá lọ́jà a sì padà wọn nínú mú ọ̀pọ̀ ìmọ̀ Malik náà ó ṣàlùwàlá lọ́jà ni nígbà tí ó wá ṣe àlùwàlá lọ́jà ó wọ sọ́ọ̀sì kò pa ẹsẹ̀ rẹ̀ ìgbà tó wá wọnú mọ́ṣáláṣí wọ́n pè kókó wá kí n ti jẹ̀ náà dàkan lára nígbà tó yẹ ṣe wà ní mọ́ṣáláṣí wà fi kí nípa ẹsẹ̀ ṣẹ́rí pé gbàgbọ́ wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn tó ń sọ wípé ní òkú wọ́rọ̀ sí break níbi kìíní ẹ long break là ń sọ òkun ṣe just small break ìtàwọn rí onípanẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó rí arákùnrin kan tó ṣàlùwàlà ó wá rí àmì pé omi òkan bìkan bí ẹsẹ̀ rẹ̀ ni anábọ̀ Muhammad sallallahu alaihi wa ó wá ní okọ̀ aláṣẹ àyẹ̀rẹ́ ìdàlùkùdó ọ̀pọ̀ sọ̀rọ̀ tó kúlọ̀ rẹ̀ ṣe so wọ́n á dìfà pé kò lè tó báyìí ni ẹ̀yẹ kára mi pé bí tómi òkun yẹn kó lọ fi omi kan bẹ̀ bàbá mi ní kó lọ tún àlùwàlá ṣe ṣùgbọ́n eléyìí ni kọ́mẹ́ǹtì wà lórí ẹ̀ sọ̀rọ̀ nígbà pé hadith ni ò lálàáfíà ìmí ó ní èyí tó ṣe pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó rọ́kùnrin kan tó ṣe pé ó ríbi tí omi ò kàrí bí ẹsẹ̀ rẹ̀ ṣe yẹn ni ó wá sọ pé èmi ṣe fàá sí odò àkà èmi ṣe fàá sí odò àkà the perfect ambition ilé ìgbẹ́ni sahih muslim so the perfect ambition rẹ̀ ó lè túmọ̀ sí pé lọ ní ṣe ó lè túmọ̀ sí pé ibi tó ní òkàn bẹ̀ lọ́kùnrin kan ṣùgbọ́n ọlọ́wọ́ àwọn tó fi mú wà láti kò kí ń ṣe ọ̀ràn ẹ̀ bí àwọn ṣàfihàn ṣe lọ eléyìí tí ó tẹ̀wọ̀n náà yàtọ̀ mẹ́ láàrin mú wà láti àti kí ni àtẹ̀rẹ̀kí àtẹ̀rẹ̀kí orí pékélé yìí wá lẹ́yìn eléyìí gáàpù lè wà but eléyìí ló wá lẹ́yìn eléyìí tẹ̀rẹ̀kí bù yẹn a nílò ọmọ ìlìkíyà yẹn kò ń ṣe ọ̀ràn yẹn ṣókè ń sè kò ní ṣe ọ̀ràn yẹn ṣùgbọ́n mo wà láàmì so eléyìí òun ni wípé kí gáàsì wọn pọ̀ níbi kíní wọn délẹ́bù pé ibi kún fẹ́ lè gbẹ so mo wà láàmì ọ̀rọ̀ oríkì àlùwàlá méjì kí gáàsì wà ń bẹ òun ló ń sọ òun ṣe ọ̀rọ̀ pé eléyìí ni kó wá lẹ́yìn yìí. eléyìí إن شاء الله بعد ذلك سبحانك اللهم الحمد اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه وسلم هذا كل مرض Thank you. والصلاة والسلام على رسول الله وبعد nípa ọkọ àti ìyàwó tí ìjù ṣẹlẹ̀ láàrin wọn kí ni ìjù tí ó ṣẹlẹ̀ láàrin wọn ṣe gbólóhùn aṣọ ni àìgbọ́ra ẹni yé òun ló mú ọkọ yẹn kọ́ tí wọ́n ṣe pé nǹkan tá a gbà yóò pẹ̀lú ìjù yẹn ordinary kò gbà kí a gbìyànjú láti mọ ìyànjú ọ̀rọ̀ wa kó tó di pé yóò burú délẹ̀ bu ọ̀rọ̀ à ń kọ ara wa lẹ́nu ṣùgbọ́n ká ní nǹkan ẹ̀ ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ tọ́láàkù oṣù nígbà tí ó ti lóyún kọ yẹn bọ̀ tó yẹ kó ṣe ẹ́dà nínú ilé ọkùnrin yìí ṣe ìtẹ́rù ẹ̀ síta eléyìí iṣẹ́ ìṣẹ̀lẹ̀ ní jáàmù ọkùnrin yẹn pẹ̀lú pé ó bínú fún ẹrù ìyàwó rẹ̀ síta sí ilé ìfẹ́ tí ó rọ́ǹdù ṣùgbọ́n ìwò túnmọ̀ sí pé tọ́láàkì yẹn òòjù tọ́láàkì yẹn òòjù kò bá jẹ́ pé obìnrin ò rí ìdá ṣe nínú ilé rẹ̀ ọ̀tọ̀ ní ká ṣe ìdá nínú ilé ọkùnrin tí ó jẹ́ ọkọ wa ọ̀tọ̀ ní wípé ó kọ̀ wálẹ̀ ó kọ̀ wálẹ̀ èyí ń òòjù ṣùgbọ́n ẹka ṣe ẹgbà ní ilé rẹ̀ ẹka ṣe ìbòmí láti lọ ṣe ìyẹn ò nítọ́ láti ọwọ́ ọkùnrin ẹlẹ́ṣẹ̀ tí ó bá jẹ́ kí aṣọ ẹgbà ní rẹ̀ bẹ́ẹ̀ ni obìnrin tó pọ̀ tó ń lò ṣe ẹgbà ní ọkọ pé òun náà bínú kó ẹrù ẹ lọ òun náà lẹ́ṣẹ̀ tó bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ àyàfi bá ṣe pẹ́rù ń bà á pípé ọkùnrin afẹ́ náà ń pa nínú ilé nìyí lẹ́ni situation bẹ́ẹ̀ ó ní right láti má ṣe ìdá nínú ilé ọkùnrin yẹn wọ́n láwà. Happy. Nam, happy coming. Nam, ìbéèrè tó bó la ṣe fẹ́ ṣe wítìrì tàbí ká ṣe ní ọ́t nígbàtà bá ní àlèfí nǹkan lòdì bí tíṣù pépà náà máa fòdì ẹ̀ náà tàbí ráàpù tíṣù pépà ẹ̀ àáràpù kan àáràpù kejì àáràpù kẹta so ó ti pé wítìrì báyìí tí mẹ́tò bá rẹ̀ tó tí ó pé mẹ́rin ló máa tó àtúnfẹ́ ọkọ̀ kún tó jẹ́ márùn tí máa ń bá tó jẹ́ mẹ́fà ní àtúnfẹ́ ọkọ̀ kún tó jẹ́ méje ṣùgbọ́n ṣùgbọ́n náà ọláwà àlà ṣùgbọ́n ẹ̀rọ gba ipa ní ká lórí ló dájú ṣùgbọ́n at the same time tó bá rẹ́ni tó ń lo tissue paper má ní ìṣe àwọn kìfìrí òun eléyìí tó kò ń ṣe iṣẹ́ àwọn mùsùlùmí. Thank you náà lórí ìbéèrè wípé bàtà wọnú mọ́ṣáláṣí lásìrákà láti bá wọn lásìrákà tá a fi bá wọn yẹ gan-an wọ́n ti gbóní ìdè kúrò gbèròkó kí láàṣì ìlú situation bẹ̀rẹ̀ àwọn afáàmì ní ká jọ ìlú wọn níbi tí wọ́n wà ní based lórí hadith alagwa muhammad sallallahu alaihi wasallam tó ní ìgbà àtẹ́tù masjid wa wajatu al-imama ala halin falyasnau falyasnau kama yasna al-imam tí ẹ bá ti mọ́ṣáláṣí tẹ bá máa mú ní situation kan ẹ ṣe bí máa mú ṣe ṣe fún àwọn afá tí wọ́n bá pàdé ìlàlàáfíà sọ wọ́n ní ibi tá a bá ti bá máa mú àjọ ìyẹ̀bẹ̀ ààkàní kàkún torí pé kí ni àbá lórí ìṣòkó òròkófẹ́ ṣùpá àbá lórí ṣùgbọ́n wà fà mí àwọn gbà pé àlèdúró àlèdúró ni sọ́tàwá dúró yẹn ní ó túnmọ̀ sí wípé táwọn ìlú ní bá wọnú mọ́ṣáláṣí àjọ kí jẹ̀máà ti ti wá àwọn tó ń gbà pé ajẹ́ ìlú wọn yẹn ni àwọn gbà pé akájẹ́ àmọ́ ṣùgbọ́n àbáwọ̀ àbáwọ̀ ẹgbẹ́ náà ṣùgbọ́n ládá táwọn jẹ náà máa ń ní àmà ládá yẹn so wọ́n láwà Thank you tó ṣògbó kọ́. Náà ìbéèrè ní pé owó ẹyọ, owó ẹyọ, amówó ẹyọ àbí tí àwọn olóògùn pè ní káwọ́sì. So, agbọ́ wípé tán bá sọ sínú omi tó bá yọ, wípé táwọn èèyàn bá mú oṣogun kọ́ ṣáàlì ìlú àbàlù ó yẹ kó ṣògùn kan tó tọ́ kò sí nǹkan tó láàlè yìí ìfá páwọn èèyàn fi síbi aṣọ wọn káwọn tún ṣe ayẹta àti lọ́ọ̀bẹ̀ lọ kò túmọ̀ sí pé àwọn olè ló mú òkun ìkọ́kọ̀ ẹ̀kọ́ ṣògùn kan bá ní kó lọ ètò tó bá lọ ni ìpé ó ń ṣe ògùn ikọ̀ lókùn bá pé nǹkan ara ni wọ́n ní ògùn awọ́rò wọn ní mọ́dárí kan yìí wọn ní ogun ẹ̀yọ́nú àwọn àgbàdo ogun kọ́ ogun nínú orí fífọ́ nǹkan tàmọ́ra wọn á lè lò kò sí nǹkan tí ó burú ń bẹ. by the way a ní owó ẹyọ orúkọ mìíràn ọjọ́ tí wọ́n ń pè àwọn ń pè ní ajé náà lára àwọn ìlú tí a ti discuss ìlú nígbà tí kan náà mọ̀ṣáyé tí wọ́n wá sí dáwọ́ra wa so tán wá ní ajé tí wọ́n kékeré ọmọ nínú nígbà kan ọmọ nínú so tán wá sọ pé ajé ó wà lápèjú ajé ó wà ṣé kìíní iná ń rí fẹ́ẹ̀ sí ni that is owó wà ó ṣé òun náà gbà lérò àbí òrìṣà ajé sọ̀rọ̀ nílé ṣàkóòrìṣà kan náà tún bẹ̀tán pè ní òrìṣà ajé ṣé òrìṣà yẹn gangan ló ń jẹ́ ajé ni àbí wọ́n yọ orúkọ fún òrìṣà yìí látara owó ẹyọ yìí ṣé gbọ́sàn yẹn yé bàtí òòṣà kan òun ló wà ní ìṣáàjì owó táwọn ń pè ní ajé ṣètàgbọ́ sọ pé òrìṣà ajé wọ́n kàn pé ní ajé straight sọ́kọ́ máa sọ pé ajé ó wà ṣé òrìṣà yẹn náà ń sọ pé yóò wà bá tajà ni àbí owó wà ni wọ́n gbà lórí ṣé pẹ́ṣẹ̀ ẹ̀kẹ́ sọ́nà lórí wà sọ pé wọ́n máa ní ajé ó wà gbà lórí àwọn míì máa sọ pé kí ni owó wà òrìṣà tí wọ́n gbà lórí ṣé irú báyẹn nìyí kò ń ṣe nǹkan tá a máa lólé lórí kọ́ńkọ̀tán tó bá ti di nǹkan tí àwọn èèyàn lò ní àwùjọ tó ṣe pé nǹkan tó gbalẹ̀ kan láàrin a ní sọ pé òòṣà náà ló máa wá ló gbà ló pé gbólóhùn tí wọ́n ń lò yẹn ó ní ìtumọ̀ ní iná má ṣe lè pé lówó ẹyọ ni wọ́n ń pè ní kíni ajé ní ti ká bá sọ̀rọ̀ ní sin àání ọrọ̀ ajé kí ní pè lọ́rọ̀ ajé economy so nísìnyí ẹni tó wọ́n máa ta gbogbo wọn lo ọrọ̀ ajé yìí fún ẹkọ́nọ́mì yóò fún wọn ní nǹkan míì ọ lè tún ní kíni no gbọ́lọ̀gbọ́n ní tí wọ́n ń lò fún ẹkọ́nọ́mì fáwà tí àwọn gbọ́ ìwà rárá tí wọ́n ń lò fún ẹkọ́nọ́mì ẹkọ́nọ́mì àti àhà so àti gbàǹkẹ́ táwọn èèyàn ń lò kúrò lọ́wọ́ wọn agbọ́rọ̀ rí clear evidence láti inú kíni láti inú al-kitab wa sunnah tí ó nọ́ọ̀tù nǹkan yẹn tí ó nọ́ọ̀tù nǹkan yẹn tá a wá rí ní kásílẹ̀ fún àwọn èèyàn tá a bá mú nǹkan ní ìta lè lò láti mọ́ lò nǹkan ó bẹ́ta tí wọ́n ká ṣe tàhírí mẹ́rin fáwọn èèyàn ní ilé ìmàlẹ́ ìkànnà ọmọ ìyá ńlá náà ni wọ́n bá mi nígbà tí mo ní ọrọ̀ ajé a olóhun ti gbọ́ tí olùmọ̀ kan sọ pé àgbọ̀rọ̀ mọ́ lọ tó wà ní kí n sọ tí máa lò fún ilẹ̀ Yorùbá tẹ́mi ọrọ̀ ajé ọrọ̀ ajé mọ́ ń lé hmm? no kò tẹ́ ń ṣe pé ẹkú ọrọ̀ ajé ẹkẹ ẹta àbí kankan ọrọ̀ ajé ìlú kan kankan rárá wọn so ilé ìjọ sọ eh, báyìí wí so owó ẹyọ ajé ìkankan náà ní lọ́dọ̀ àwọn Yorùbá so kò kí ń ṣe òrìṣà ajé làwọn tó ń sọ pé ajé ò wà òrìṣà ẹ̀kọ́ ní àwọn gbà lọ àlérò pẹ̀lú ẹ̀wọ̀n láwà. Thank Mẹ́rin ló mọ àdíṣì tó sọ pé tọ́sí ta fún ìyàwó ṣíṣe ni so kò sí àdísì kan lórí ìyẹ́ so Aisha rọ̀dọ́lá ní akásọ̀tà náà Muhammad sallallahu alaihi wasallam tó ń lè ṣu ṣọwọ́ ṣùgbọ́n tó kí ọjọ́ fọ́ọ̀dù ọjọ́ wẹ́ẹ̀dì so wọ́n náà mi bèèrè ní pé ṣáfọ́ àti wétòrò àṣàfó àti àdúgbò tó lẹ́yìn ìṣáì àwọn mí àtọ́kí mẹ́ta lẹ́ẹ̀kan náà tí wọ́n ní jókòó láàrin méjì kan sálámà àwọn mílẹ̀ ni wọ́n jókòó láàrin ẹmàkíraka méjì wọ́n ṣàtàyà wọn sálámà ó tún wá kí ẹyọ kan wọ́n ṣàtàyà wọn sálámà owó ló kọ̀rẹ́tì méjèèjì méjèèjì náà ló kọ̀rẹ́tì a lè kí mẹ́ta àtẹ̀góòlù bá ń jòkó láàrin ilé ẹlẹ́kẹta láti jòkó aṣọ́tayá asára mu ṣe ìjòkó kan àtáyá kan àti tàṣáwòdù kan àti kíni àti sálámù ìkejì ìjòkó méjì tàṣáwòdù méjì àti sálámù méjì ṣókè ìjòkó méjì tàṣáwòdù méjì sálámù méjì náà ó rọrùn káàkiri bá a ṣe ń fi madrid gẹ́gẹ́ bí tí a náà wà muhammad sallallahu alaihi wa sallam tí ó sọ ó kọ̀ fún wa sọ pé kí a kí wítírù bí bàtà ń kí ìrùn madrid ṣùgbọ́n ó kọ̀ fún wa káàkiri wítírù madrid àti máa bá a madrid náà ìjòkó méjì tashahud mélòó méjì sálámà mélòó ẹ̀yọ̀ tèmíràn ọláwà náà a tashahud wítù tí a ń sọ tí a bá kí mẹ́ta àti gó àti tó ṣàfọ́ àti wítù wítù làwọn àti fẹ́tìlẹ́nìsì torí pé pàtàkì pín sí méjì tàkí méjì sálámà yẹn àti iléṣàkù yọ ọgbẹ́ ṣèyí tó ṣẹ́kù yẹn a máa pè ń kí ni wítúrò àfi pè ní ṣàkù àti wítúrò ṣùgbọ́n tá a bá kí tírí àti go ẹ tírí àti àti go ni a kí five àti go seven àti go a pè ní kí ni wítúrò a ní sọ pé ṣàkù àti wítúrò ṣùgbọ́n tá a bá kí ní méjì sálámù méjì sálámù ẹyọ kan a ní àti ṣàkù àti kí ni ṣókè lẹ́yìn tàbá tí wo gbogbo ẹ̀ papọ̀ márùn lápára kọ̀nkúsì àtúlẹ̀kọ̀ gbogbo ẹ̀ náà ní kí ni wétró gbogbo ẹ̀ papọ̀ alẹ́kẹ́ ní wétró alẹ́lẹ́kẹ́ ní ṣáfù àti wétró ṣùgbọ́n oní márùn lẹ́ẹ̀kan náà láì tí jókòó kankan ní kò lè pẹ̀ ní ṣáfù àti wétró wétró nìkan ló pè Thank you.

náà Thank you náà ìbéèrè mi pé ìlú fèsì àwọn panel kan gẹ́gẹ́ bí tíṣà ni àbí àwọn míì náà tó ṣe pé wọ́n ṣiṣẹ́ ìjọba wọ́n wá béèrè béèrè lọ́yẹ̀ ọ̀tọ́tọ́ tí ó gba àwọn ìbéèrè rẹ̀ lápòjúwe wọ́n wá sọ pé ní pé take it bow and leave so tẹ̀ tó bá tẹ̀ tán máa lọ bóyá ó ṣe ṣe situation bẹ́ẹ̀ náà kéèsì yẹn ó ní ṣe pẹ̀lú títẹ̀ kíyàn náà ni ó ní ṣe pẹ̀lú títẹ̀ kíyàn ṣe àdàmọ̀ pé kò fẹ́ sí mu láti tẹ̀ kí èèyàn ẹgbẹ́ wa ni ní èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn afá wa lórí ẹni àwọn onígbà pé haram ni àwọn onígbà pé mọ̀kúrò yìí tí wọ́n bá dẹ̀ ṣe ní ṣe ìjọsìn ìyẹn ṣírùkù ìyẹn ṣùgbọ́n tí wọ́n bá ṣe ní ṣe tẹ̀síyà bẹ̀rẹ̀ sí àfi kí ẹ̀yìn ìyẹn so láàrin kápẹ̀ ní haram àti kápẹ̀ ní kébì mọ̀kúrú ṣùgbọ́n èyí tó tẹ́wọ̀ òun náà ni pé haram ní irú kẹbẹ́ haram ní kíyàn ṣe kíyàn tẹ́ láti kíyàn ká haram ní so bí nítorí àwọn ẹ̀rí tí ó wà lórí ilé ṣùgbọ́n ẹni tó ń bẹ ní ààyè jẹ nípa bóyá àwọn olóyìn ni wọ́n fọ́ọ̀sì ẹ̀ láti ṣe nǹkan ẹ̀ sheikh islam tẹ̀mí rahimahullahu ta'ala wọ́n ní orí ẹ̀bẹ̀ tó bá ṣe fún wọn ó ní lẹ́nu pé ọlọ́wọ́ bá lè ṣe fún wọn ó tẹ̀wájú wọn ṣùgbọ́n kò ń ṣe àwọn ló tẹ̀lé ló tẹ̀ fún Allah subhanahu wa ta'ala ìyẹ́ta máa jẹ́ nípa ṣùgbọ́n tí wọ́n bá jẹ́ nípa ó rí bí àṣàrámù láti ṣe náà sára jẹ́ nípa òun pé mo wá promotion iléeṣẹ́ mi <laughs> ilé òkè ṣe jẹ́ nípa kókè lè pọ̀ sí náà ẹni tó bá ṣe kó mọ̀ pé òun ṣe nǹkan tí ó rọ́ọ̀nù níbẹ̀ kódà kó lẹ́nu pé ẹ̀yìn kan mo ṣe é fún ọlọ́run mo ṣe é fún ó sì ṣe nǹkan tí ó rọ́ọ̀nù ní ibẹ̀ sọ̀rọ̀ báyìí pé bóyá nǹkan tí wọ́n á fi pìrìfẹ́ǹtì àríjìkì rẹ̀ pátápátá àti wọn ní súnmọ́ rárá irú yẹn ṣe kò sẹ́gun tèmi àrùn ọ̀gbọ̀n àwọn ọ̀gbọ̀n lè ṣe é náà tó bá ṣe pé torí tó fẹ́ tọpa àárín kẹ́mi tí wọ́n ń sọ bí àìjọba ń fáwọn èèyàn ní support àbí kankan àwọn ní tí ó bá tẹ̀lé wọn á fi bẹ́ẹ̀ jẹ́ lójú mi rẹ̀ tó pẹ̀lẹ́ ní ṣọ́ọ̀ṣì mi nì pé ó lè pẹ̀ kó ní lẹ́nu pé ọlọ́run bá subhanahu wa ta'ala ní òwúṣe fún wọ́n bá pẹ́ nǹkan tó máa rí kò ní kò ní pọ̀ òun ni àbí ó máa pọ̀ tó bá tẹ̀lé ṣe lé ìwọ láwọn àlà kò lè fọ́ sí abẹ́ ìdí amagbe ní àyíká nípa wọn jẹ nípa láwọn àlà. mo kéèkì ti sẹ́nẹ́tọ̀ ó tún yàtọ̀ bí ẹ̀ sí ẹ ẹ̀wọ̀n gbé kéèyàn pákan síwájú yìí ìyàtọ̀ bẹ láàrin ọ̀páyìn àti èèyàn sókèsè lè fi kéèsì pàǹtẹ́ kíyàn wo ni ilé ìwọ̀láwà ẹ ó mọ̀ kò mọ̀ orí náà ni ẹ̀ bí kéèsì àwọn èèyàn tó ṣe pé àwọn méjì kan travel àwọn sọ wípé ẹ ní kọjá ríra yóò àfi tí ẹ bá ọfà tuntun ẹ bá ṣe ìtùtù ẹ́ òun láti lè kẹ kọjá so ìkánu wọn olóhùn ní ọfà kankan tó ń fún kan ní yàtọ̀ fún Allah subhanahu wa ta'ala ó ṣeré kókó ọpa ìkejì alákọ̀ọ́kọ́ òun ló kọ́kọ́ sọ wípé ṣáàbì ọfà kankan rí wọ́n ní ọfà kankan kọ́ làkóso pé kí ẹ ṣe ṣe ṣé kó jù bá mọ́ lọ ó dẹ̀ ọfà ìṣeṣe ń tiẹ̀ wọn ni kò kúrò ìkejì sọ pé kò sí tó jọ wọn pa ìkejì yẹn anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní ìkànnù wọn wọ náà látara ikú kí ni ó kọfà ìṣiṣi ìkejì wọ náà látara pé kí ni awọ àjẹ náà látara pé òun ta púpọ̀ òun ní ṣe nǹkan yẹn ní àmúṣà ní sọpẹ́ ìyẹn ìkra nìkan fọ́ọ̀sì ọ̀hún àwọn àfáà ní kéèsì kan fọ́ òun gẹ́gẹ́ fúnlẹ̀ kò kàgán ẹkùn ọ̀nà kẹ́nìkan jẹ nípa láti ṣe kan rẹ̀ ṣùgbọ́n ìsánù àlànàṣì àṣírọ́ pẹ̀lú alkọ́ márùn-ún ẹni tó sọ pé wà ní situation necessity wọ́n jẹ nípa ní wọ́n gbọ́n fún ẹmọ́ ìgbà kan jẹ nípa àtìgbà tí wọ́n jẹ nípa nù ọlọ́run bá dẹ̀gùn ẹ̀ jù rẹ̀ lọ rò pé so ẹni ẹ̀ sì ó débẹ̀ kò mọ̀ tẹ́lẹ̀ ìgbà tó rí mi ṣé nǹkan tó lè mọ̀ ṣe ni ṣé nǹkan tó lè pé tó bá ṣe gbogbo ṣe ẹ̀kùn ma wà affected náà ni ó sì máa ráwọn tọ́lá ìtò ń gbàgbà náà ó lè máa ní promotion ó ti ilé yẹn bẹ́ẹ̀ kó mọ̀ ṣèlú nǹkan bẹ́ẹ̀ tó rẹ́ pé nǹkan tó ṣe pé wọ́n lè lè kúrò lẹ́nu iṣẹ́ tí mẹ́rin lè bá gbé ìlú ètò ìsìn ó lè ṣèrú àìṣe ìsẹ́m inú tèmi àti náà máa kọ̀tọ́ àrùn tẹ̀lé ètò wọn kọ̀tọ́ àrùn tẹ̀lé kó lè ṣùgbọ́n kó ní lẹ́nu pé à ń kọ́ lè ṣe fún òun ṣe fún Allah subhanahu wa ta'ala sọ wọ́n láwà. kí n jẹ́ kí ẹ máa já wọlé àwọn tó ń lọ wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó kọ́ Thank you.

ipe man bada akun fil kalami qabla kalami kala tujibu ẹni tó bá fọ́ ọba yín sọ̀rọ̀ síwájú kó tó sálámù ẹ má dà lóhùn eléyìí kéèsì ẹni tó ṣe pé bóyá ó pàdé wa lọ́nà àbó wá sílé wa ó fẹ́ béèrè kankan ó wá béèrè stéèjì ẹjọ́ ọlábẹ́yà mo béèrè àyàn máa ṣe ẹni tí àlejò rẹ̀ wà lókè mùsùlùmí ṣùgbọ́n wà táwọn oníbàárà ti wà ní ìjòkó ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ jì so èyí tí a ṣe afẹ́bẹ̀rẹ̀ béèrè kanọ̀wọ́ ọmọwá mú wa kọ́ wà ní kábẹ́rẹ̀ ẹ̀yàn gbé máìkì fún wa àbọ̀yọ̀ndà fún ọkọ̀ kábẹ́rẹ̀ kábẹ́rẹ̀ ẹni tí ọlọ́wọ́ bá jogún ọmọ fún kò ní ìkápá àti pẹran ní ọjọ́ kejì ó tún ìjọ kẹrìnlá kò ní ìkápá àti pa ó tún ìjọ kọkànlélógún kò ní ìkápá àti pa ó ní ó ṣe èyí tó tẹ́wọ̀n náà ni kókó pa á nígbà tó bá rò nígbà tí ó bá rò ó pa á ṣùgbọ́n a ní láti pàkíyèsí tí kẹ̀kẹ́ ó ní pé ẹran táǹkà ìtẹ́ràn ìjọsìn ni kò ń ṣe ẹran fàájì tẹ́lẹ̀ bá lóun ò ní kápá àti tẹ́ran ní ọjọ́ kejì tí tó ń sọ fún ni pé ìnáwó tó ń fẹ́ ṣe ẹ́ gbogbo àpò ráìsì àpò ìbọ́ àpò gàrí tí ẹ̀ tí ó gba àwọn soft drinks àwọn mọ́ọ̀tì tó ń fẹ́ra agbára ẹ̀ tí ìlọ ẹ̀ ìsagbára fún tó ń sọ fún wa nìyẹn eléyìí ẹni tó gbọ́ súnmọ̀ yìí kò gbọ́nà mọ́ ṣòro ìgbẹ́ wọ́n ní òpin ẹran ẹran ìjọsìn ẹran ìjọsìn yẹn ṣáàtì pa ní ọjọ́ keje yẹn tó bá pa ó bá gbódàjì rẹ̀ kó gbé sínú fíìzánì kó fi dájú ó kò tọrọ fáwọn níbọ̀ rẹ̀ ó ti ṣàkíkọ̀ mẹ́rin yẹn wọ́n ní kó dín wọ́n dẹ̀ ní kó ṣe é pípé kó pàmàlà kó pàṣẹ mọ́sí wọ́n sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí sẹ̀mọ́ àtàmàrà náà bá yọ ní otòfin dùn sí náà ni tí wọ́n ti bá yọ otòfin dùn sí náà ni ṣùgbọ́n ká tó rí mọ́ọ̀tì àti gbogbo akáká fi ẹran àkíkọ̀ ẹ̀ lẹ̀ ká mọ́ pa lásìkò tó yẹ ká pa ilé yìí oṣù nǹkan tó kojú òkà ọ̀pọ̀lọpọ̀ àwọn bọ́lá sí náà kó sí nǹkan yìí ni ẹlòmíì gan ní ajé òkè ìlọ bóòlù àkíkọ̀ ṣe ti ṣe pẹ̀lú ajá tó wà lọ́sítù ha sọ ẹ̀dí ká gbọ́ àárín yìí náà àwọn kẹ́mínà bẹ̀tẹ̀ kí afúnbọ́yé ní agbègbè yìí ẹni tí lè wò pé ẹni tó mọ́ pa lọ́jọ́ kẹjọ nítorí ọ̀pọ̀jọ́ kejì rẹ̀ lè bá wa lálẹ́ láwùjọ wọn ah, ayé mi ní lọ bí yẹn kí ló dé a ní ọjọ́ kẹjọ ni wọ́n pa ẹran yẹn ó pa lọ́jọ́ kẹjọ ó pa lọ́jọ́ kẹwàá ìyẹn ni wọ́n lọ tó máa ń bá ìtì ẹni ó kẹ́ ẹgbẹ́ ẹni ẹni ó ṣe tó jẹ́ fìlàkù àsùnà ó ṣe tó jẹ́ fìlàkù àsùnà ṣùgbọ́n pẹ̀rẹ̀ yẹn á sì lè lọ́nà sẹ́ni mí yóò wo pé tó bá wọn bàbá wa máa bá wọn pa ọ̀rọ̀ lọ́jọ́ méje ọjọ́ méje ọjọ́ méje ìkẹ́kọ̀ọ́ àwọn jagun súnà bẹ ẹ ogun súnà tó ajá pọ̀ kọjá ọ̀rọ̀ ọjọ́ méjì ọjọ́ mẹ́jọ àwọn gbogbojára bí ogun kankan mara tó ń ṣe àwọn bíbí àwọn oríṣiríṣi tó ń ṣe àwọn nǹkan tí èyí ó takùn wọlé lórí yẹn kò ń ṣe bí ọjọ́ méjì ọjọ́ mẹ́jọ òun ibi tá a ti máa báwọn kó wà láyé torí pé a nínú àwọn àfáà ní náà ní àwọn àfáà súnmọ́ tán gbà pé kiri ọmọ a bá bí lẹ́yìn àṣùbá àhìkọ̀ ọjọ́ yẹn mọ́ ó ti rí ibẹ̀ làwọn ti gbé gbájú wọ́n ti sọ di ọjọ́ mẹ́jọ ní òbí sọ pé yọ ápò á ní ìròlójì yóò mọ̀ tàbí àrẹ́bí ní àápẹran fún ọmọ ní ọjọ́ kejì rẹ̀ tó ń káṣù kẹjọ kò káṣù kẹjọ kò ká jáde mú àfíríkà tó ká o ṣùgbọ́n máa fi kún ṣùgbọ́n ẹnu ń ṣe ń tá a sọ bí píṣù pẹ̀lú wọn ni sókè bákanáà ẹlòmí ó lè wò pé òun ó fẹ́ ẹ̀yẹn ní ọjọ́ keje ṣé ti but ọjọ́ kẹjọ làwọn ìlú wa jẹ́ ṣé bí mo sọ fẹ́ ó pa lọ́jọ́ keje láti tẹ̀lé súnmọ́ àwọn òbí rẹ̀ wọ́n máa ń pressure lórí ẹ̀yìn ipe ọjọ́ mẹ́jọ ni ó kéré wá dán lọ́jọ́ kẹjọ kò sí ìjà mi yìí ṣẹlẹ́rìn yá ló lè fánà kò gbé sínú fíríjì kò máa jẹ díẹ̀ díẹ̀ so àwọn èèyàn wá bẹ jẹ ní ọjọ́ kẹjọ tẹ́kì lórí ní káwọn èèyàn wá bẹ jẹ lọ́jọ́ kẹjọ àdìsí yẹn dà alóhùn àdìsí yẹn alóhùn àdìsí kan wá bá jẹ lọ́jọ́ keje tó sí àdìsí tó wà ní pé kí ni ẹpẹ ẹran ní ọjọ́ keje tó wá pa tán ìgbàjẹ ògbésùnú fíríjì ó pa ó gbé sínú okòkun káàkiri àdúgbò bá láì láti pẹ́ẹ́rún ó ṣe ẹ̀dẹ̀mọ́gbà ní jíjẹ ni ṣùgbọ́n padà áwọ̀ tó ké next sunday tó ń bọ̀ bẹ́ẹ̀ káwọn èèyàn bá mi jẹun ni ẹ yóò rí kò ní ìtumọ̀ kẹ́kẹ́ ó pẹ́ẹ́rún ní àlàmísì torí pé òun ní ọjọ́ keje wá wo pé àlàmísì àwọn èèyàn ti bẹ́ẹ̀ wà lára ní sunday làyẹ̀mọ́ wà lára ní dáadáa ó ké o oúnjẹ kan wà ní sunday o àwọn alámìjọ kò sí nǹkan so ẹ jẹ́ ká mọ àwọn nǹkan wọlé à ń lè mú àwọn nǹkan wọlé à ń ṣe kí ni láàrin lè mọ́ àtàmì ní lọ́sà ti kọ́kọ́ ra ẹ̀ kí ló dé ọjọ́ mẹ́jọ ni ó fẹ́ ṣe ìlú ẹ wo pé màá pa lọ́jọ́ keje ṣàrẹ̀ fún ọjọ́ keje làwọn ẹgbọ̀rọ̀ wa jẹ́ èyí tí wọ́n náà ń gbàdàlé lórí lórí èyí tí ó bá mú òun ni pé ìsọ̀rọ̀ ọjọ́ méje ó sọ di ọjọ́ mẹ́jọ láti pa ẹran kò ṣe kí ni kò bá bọ́ kí yẹn náà bí ó ṣe bá mú náà àmì sọ nǹkan wàhálà àmì nǹkan wàhálà kò jẹ́ oṣù jẹ́ wàhálà Thank you. نعم نعم náà mi bẹ̀rẹ̀ ní pé ẹni tó ń wẹ ìwẹ̀ jẹ̀náàbà wọ́n ní agbọ́ wípé àwọn kan sọ wípé ààrùn fún ẹsẹ̀ nígbà tá a bá ń wọ ìwé yẹn lọ láti sẹ́ni ó ti ṣe àlùwàlá ṣùgbọ́n gbà tó lóbi kó fún ẹsẹ̀ kò fún ẹsẹ̀ ó bẹ̀rẹ̀ sí ní wẹ ìwẹ̀ ó ń dàbí sí ara so torí pé ẹni tó sọ̀rọ̀ yìí wọ́n ní kúta bá bọ́ta fún àyẹ̀ṣẹ̀ tó fọ ẹsẹ̀ wa wọ́n kò nílé sẹ́ni kúta bọ́ta ká tó fọ ẹsẹ̀ wa yìí tá parí ìwẹ̀ àá fọ ẹsẹ̀ wa ó ti ń sùn bákan náà a tún lè fọ ẹsẹ̀ wa náà kó tó dípa parí kó tó dípa awẹ àti aṣáájú aláìlú wípé apá etí a lè fọ ẹsẹ̀ náà ṣe kámẹ́jìlé ti fọ ẹsẹ̀ méjì náà lórí rẹ̀ níbi hadithi Maimuna àti hadithi Aisha radiyallahu anhuma so kò ń ṣe lẹ́nu káyẹ̀sẹ̀ pọ́ta ká tó fọ ẹsẹ̀ ṣùgbọ́n ìbéèrè ní kókẹ́ ní tí ó fọ ẹsẹ̀ yẹn gbà tó wá bọ́ta ó ti wá gbàgbé kó wá lọ kírun pẹ̀lú ẹ̀ tó ní ìwà bí òjò àìrẹ́kọ̀ náà ó ní ìwọ̀n ní ìwọ̀n tó ní pé ìwọ̀ yẹ gan fún rẹ̀ ní ó ti kọ́bà àlùwàlá ẹ̀ ìwọ̀n yẹ gan fún rẹ̀ ti kọ́bà àlùwàlá àlùwàlá tó ṣe ẹ́ ó kàn ló fi kún dáadáa sí i mo rò pé bó ti ẹ̀jẹ̀ fáwọn àfáà mi sọ wípé ó gbọ́dọ̀ ní àníyàn pé ìwẹ̀ jànáàbà àti àlùwàlá lòun fẹ́ sí ìwẹ̀ yẹn gbé lòkú pẹ́ ìgbà tó ń wẹ̀ ìwẹ̀ yẹn kí ìwẹ̀ yẹn nìkan tó lè gbé àlùwàlá àti ìwẹ̀ jẹ̀nàbà àti jẹ̀nàbà ó wọ̀rọ̀ ní láàrin ẹ̀ pé ìwẹ̀ tí mò ń wẹ̀ yìí o kí ni ìṣàlùwàlá nú ẹ̀ yìí o mo fẹ́ lò ó fún kí ni ìwẹ̀ àti ìkú jẹ̀nàbà àti ìgbé àdáfẹ́ asgar kúrò ní ara but wallahu alam kò rí ìtẹ́kì tó ń ṣẹlẹ̀ al'adatul akbar ó ti bẹ ní abẹ́ al'adatul akbar ṣé ìgbà tí al'adatul akbar bá ti ìrtafa àyè tó bá ti kúrò sọ al'adatul asgar kò náà tẹ̀lé ṣé ẹni mẹ́lẹ̀ ti kí mu bẹ́ẹ̀ tó ṣe ìbálẹ̀ ti kí mu bẹ́ẹ̀ tó padà wá rántí èrò rẹ̀ ní àlàáfíà wallahu alam. Nam ẹni tó ṣe pé ó ṣàtọ̀ àlá bí a kò rẹ̀ ti fọ́ ọ́ apá ó ti wá fi kí òun ó padà wá rántí pé òun padà òun mọ̀ fún apá gbà tí òun kì í rìn lálàáfíà a lọ tún àgbà láyẹ̀ ṣe na ẹni tí kò yọ ẹnu nù àbí kò yọ ẹnu nù àbí kò fimú ó padà wá rántí fún òun fimú nìyí ó wá fi kí òun níwẹ̀ lálàáfíà tó wá fẹ́ lọ náà sílẹ̀ àgbẹ̀ ó dá tó wá lọ fún àlùwàlá ní ìṣe ni ó ti rí tó máa yọ inú bẹ́ẹ̀ tí a fi mú bẹ́ẹ̀ tó bá lẹ̀ fi yàn náà lọ́dọ̀ gbóòrò àwọn àfa àlùwàlá rẹ̀ ní àlàáfíà nì ṣèyí tí wọ́n mú máa tó sọ ni wọ́n sọ wípé kí nǹkan ẹ lè ṣe kí kó lè kú dáadáa kò ní wọ́n sọ pé kí ó lu ẹnu àbí kó ó fi mú ni tí màá yọ sọ́kàbẹ́ níbi ètò kọ́ ọláwàá ẹni sí ìdílé ìròlérí láàrẹ̀ náà mọ́rẹ́ ní tí ó jẹ́ máàrámù fún yàn that is ọkùnrin máàrámù tí ó ní obìnrin obìnrin máàrámù tí ó ní ọkùnrin náà bí irú ìyá rẹ̀ nípin àbí ẹgbẹ́ yàn lóbìnrin èyẹ́ yẹn náà fíra nínú ilé ṣé àwọn bí kíyàn lè rí lára rẹ̀ tó bá sílẹ̀ bí kí wọ́n sílẹ̀ ọrùn rẹ̀ sílẹ̀ bí àdìsàlẹ̀ ìṣẹ̀lẹ̀ sílẹ̀ àbí ṣó àfẹ́tì òun tó àfẹ́tì òun kò àfẹ́tì ìrùn rẹ̀ a ní sọ pé kó lọ bo irun rẹ̀ tó pa afẹ́ yọ̀nà sílẹ̀ àbílé kò àfẹ́tì ìrùn rẹ̀ ìmúra tó lè múra nínú lé ló múra rẹ̀ ṣó ti ní kò àfẹ́tì òun rẹ̀ nìyẹn tó bá wà Huh? ṣàlàyé lórí eléyìí owó ẹyọ wọ́n mọ́ pè ní ajé òòṣà kan bẹ tí wọ́n pè ní ajé àìbẹ̀ẹ̀kọ́ tẹ́lẹ̀ ńgbà ní wọ́n á ní òòṣà ajé èwo ló kọ́kọ́ wáyé ní méjèèjì ṣé ó ṣàyẹn ni àwọn Yorùbá kọ́kọ́ pè ní ajé létà ní padà wá ń pe owó ẹyọ ní ajé àbí owó ẹyọ ní kọ́kọ́ ń pè ní ajé létà ni wọ́n wá ń pe òòṣà yẹn ní òòṣà ajé àwọn kẹta nígbà tí kọ́kọ́ wó yìí so kó tó di pé a máa bá nǹkan táwọn èèyàn ló bẹ̀rẹ̀ ìtàwọn èèyàn yìí sì mọ́ ẹ̀yìn àkànú bá nǹkan yẹn dànù yìí láì ṣe pé a ní convincing evidence nítorí bàtà bá mú ó ṣàjẹ́ ta fi ń bá ajé tí wọ́n lò owó ẹ̀yọ àti tán lò fún owó ta fi ń bá dànù yìí a ti ṣàbòsí fún èdè Yorùbá náà fún rẹ̀ torí pé méjèèjì ni wọ́n lò fún èdè Yorùbá tó rẹ̀ ló àwọn méjèèjì a ní láti kọ́kọ́ mọ̀ ipé òṣà kan bẹ o ajé lórúkọ òṣà yẹ o létà wọ́n padà wọ́n ń pe owó ẹyọ ní ajé lẹ́ni tó kìtì sí òṣà yẹ àbí owó ẹyọ ó ti oníṣìí wọ́n máa ń pè ní ajé létà òṣà kan wá ń bẹ tó ṣe pé wọ́n fi tì sí owó ẹyọ kan wá ń pè ní kíni òṣà ẹni òṣà ajé àwọn kan yìí kọ́kọ́ nídìí kíni náà mọ̀ ní ti díẹ̀ kan wá sọ pé ajé ó wà ó tẹ́mi bá sọ lápèjú ẹ̀sìn òṣà yẹn kọ́ lè mú gàrí rò mo rẹ̀ nǹkan nígbọ̀ tó bá sọ́nù gbogbo owó ayé ní kò ṣe òṣà yẹn lágbàlérò àbóṣà yẹn lágbàlérò káwá lò táwọn olùwà bá lò kò òṣà yẹn kọ́nà gbàlérò so kátólì sọ pé nǹkan táwọn èèyàn sọ yìí ó rọ́ǹgì a ní láti mú clear evidence wá so lọ́kùnrin bàtà àbárí gbádàmù nínú ìtàn Yorùbá wípé owó owó tán tẹ̀lé owó ẹyọ tán kan tó lówó ẹyọ owó wọ́n mọ́ ń pè ní ajé náà sókún ní ìkàfà wà lálórí ìṣù yẹn ajé táwọn kan gbà pé òun ló ń bá wọn ṣe nǹkan ajé yẹn kọ́ ni àwọn kan ń rìfẹ́ sí táwọn bá sọ pé kí ni ajé ó wà o tí wọ́n bá sọ pé ajé ó bá wa ta o ẹ̀hẹ́n ìyẹn lè lọ fún òṣà yẹn ṣùgbọ́n ajé ó wà á ẹ́ àwọn sọ pé ajé ó kìí lè lọ fún òṣà ẹ̀ ṣọ́kẹ́ a ní láti mọ̀ because méjèèjì náà náà ń lò ní èdè Yorùbá so ó pàtàkì kí tí àwọn èèyàn tó bá bẹ̀rẹ̀ sí ní máa kan tọ́ọ̀ṣì sí gbogbo nǹkan tá ń lò ó ti sùkò sí tó máa kọ̀rẹ́kì ní lọ́dọ̀ wa ẹgbẹ́ tẹ̀ nísìn nísìn abẹ́ òkè òkè ẹ̀ẹ́ ká ní sọ Ọlọ́run yọ́nú sí ìyẹn lè bèèrè pé ọlọ́run yọ ni ṣé ó yọ inú ọlọ́run bá bínú ó bínú ṣé ọlọ́run bá nínú ni ẹgbẹ́ ìgbà tí mo sọ bá kó ní ọba yẹ fẹ́ sọ̀rọ̀ bí aláwọ̀ àmì ìgbàdíbà aláwọ̀ àlejò bó ní ọba yẹ fẹ́ tù ọlọ́run bá bínú sí náà ló sọ bọ́dúnà lè mọ́ kó bínú ó bínú ẹ́ inú bí ọlọ́run ọba sí wọn

ilẹ̀ Yorùbá ní ìkan lẹ́nà yìí pé ni wọ́n bá wẹ̀ bóyí àwẹ̀ yẹn kí gbogbo ló ti wá kí ni ìpìlẹ̀ tọ́píkò sọ́ọ̀mù ní kí ni àwẹ̀ ṣe torí báwọn yóò kí ń wẹ̀ ni torí báwọn yóò kí ń wẹ̀ so a ní ìdíkà ìjẹ̀ tí wọ́n tọ́pín ìtàn tí ò wúlò yìí káwọn bá sọ pé àwẹ̀ wọ́n ti mọ̀ pé tí wọ́n ń sọ ní kí ni a fi so ìlẹ́bí yẹn ṣe lẹ́wọ̀n láwà rẹ̀ wọ́n ti clear but gbọ́lọ̀wọ̀ àjẹ́lù wọ́n ń lò fún nǹkan méjì àìbẹ́ẹ̀kọ́ àwọn tá a bá lò ó àtàwọn òbí wa tán bá lò kò ń ṣe òṣà lágbàlérò tá a sọ pé kí ni ọrọ̀ ajé tá ní ajé ó wà kò ń ṣe òṣà ẹ̀ làwọn àgbàlérò so ó súnmọ́ kí ó jẹ́ pé kí ni ìkejì yẹn so ká máa kírètì

ṣùgbọ́n kò sí cletex a pè nǹkan báwọn èèyàn ṣe ń pe nǹkan wọn náà wọ́n láwọn سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك